صلى الله عليه وعلى آله وصحبه وتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ليتي يلوحكم الله أشي صلاة هو محمد صلى الله عليه وسلم lára sọlátìná ọgbàwọn ara ilé alábí àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa fi ọjọ́ níbi ìbèrè àkàyàrá lẹ́yìn náà mo kí gbogbo ìyókù yìí lábẹ́ akadàmíyà ìgbéga àti ìgbàyìí náà ní ìgbà lẹ́kọ̀ọ́ tí a ń pàdé ara wa ní ọdún ìlú tí ń ṣe 14th of ní ọdún 2026. Àwa ló ń pàdé láti ṣe ìgbé àgbéyẹ̀wò ọ̀rọ̀ kan tó pàtàkì tí ó ń bùkátà sí gbogbo wa kájọ kẹ́kọ̀ọ́ pàdé wanda náà bá subhanahu wa ta'ala àwọn elétò àkàdàmíyà náà ọlọ́dáàbò tó ajáde ọlọ́mọ wa tí wọ́n yẹ sọ̀rọ̀ rẹ̀ látòrí àwọn ọ̀sáàbò wa tí wọ́n ń dà lẹ́kọ̀ọ́ àbúrò wa ṣàlẹ́kọ̀ọ́ Ibrahim náà lẹ́kọ̀ọ́ sáàrù kò fẹ́ fún wa ìjọ̀kọ́ tí mo ní wa ní kó dàbí pé kò kò ìjàpọ̀ nìkú ẹ̀ṣọ́ pàtàkì àtàlá alágbèsè tipẹ́tipẹ́ ọ̀nìwà lọ́ba àtàwọn ẹ̀ṣọ́ lọ́lẹ̀ láìpẹ́ yìí ni àjò kan ní ìdílé oṣù mélòó kan lọ àwọn ọlọ́wọ́ bá tún ń sọ́lá ọlọ́mọṣàbà àtàwọn ẹ̀ṣọ́ lọ́lẹ̀ gbogbo akájọ gbọ́ wa tá a bá jẹ́ ilé tó tí nítorí ìdílé wáyé lọ́gbọ̀n gbà lẹ́ṣọ́ àwọn ṣẹ́kù wa tí wọ́n ṣe lọ́pàá tọ́nà lọ́wọ́ ọlọ́wọ́ sánà náà lẹ́sùn òun ọ̀rọ̀ olówó iyebíye òun ni wọ́n bá wa sọ ọlọ́mọṣẹ́ àgbẹ̀ kó sábà gbogbo wọn ó sì gbà lẹ́sìn lọ́wọ́ bẹ́ẹ̀. gbogbo àwa ọmọ ìyá pátá àti àwọn bàbá bàbá ní kálẹ̀ àti àwọn ọmọ ìyá àti gbogbo àwọn ọmọ kéwù ọlọ́wọ́ sánà lẹ́sùn dáadáa gbogbo wọn. àwọn ìyá wa náà dẹ́yìn mo kí gbogbo àwọn ìyá ẹkú ìmẹ́ta confession lọ́wọ́ ẹ̀ṣùkú ìfẹ́sàgbọ́yé àti àlékún ìmọ̀ lórí ẹ̀ṣẹ̀ ọ̀lọ́ lọ́wọ́ ṣàlékún ìmọ̀ gbogbo wa yóò ṣàlékún àgbọ́yé rẹ̀. kọ́rọ̀ ló bá lè máa pọ̀ púpọ̀ ó dàbí pé àsìkò tèmi náà ní láti ló ń bì àsìkò yẹn ló ń kà díẹ̀ lórí lásìkò ní lórí lọ. mo ní wá láti ń pẹ̀lú àwọn students kálukọ̀ wa tá a bá lọ orí àkọ́kọ́ sí ìdàpọ̀ bá ìtàrí wa ní ṣe láì dárúkọ wọn náà ní ìlú wọn dárúkọ wọn náà ní ìlú wa. àmọ́ ẹ̀sìn ní ló pé ẹnu ìṣẹ́jú díẹ̀ tọ́lọ́gba ni mo rí lórí ẹ̀bà àgbà bẹ́ẹ̀. mo sì rántí dáadáa pé mo jẹ́ kí ṣe ìwádìí àwọn àlùfáà wa rọra sọ́ọ́tẹ́rẹ́lẹ̀ kan èyí ló sì gbàgbé bóyá ọdún méjì sẹ́yìn àbọ́dún tó lọ ìrìnàjúmọ́ wọ́n ti pè ní dọ́gba àti ọ̀làjò ẹni tí ìmọ̀ ní kó wá ìjáde lẹ́tọ̀ lọ wọ́n ti pè àti òṣùpá bí lẹ́tọ̀ yẹn ti borí gbà ní ìṣẹ̀ yìí nìkan náà lọ́sọ̀ pè ní gbọ́dọ̀ àwọn ọ̀dọ́ yíbo ọ̀nà ìdílé kan lọ ọ̀rọ̀ à ìṣẹ́yìn ìṣẹ́yìn ló jáwá sí ìgbà náà alákólẹ̀ hà yóò jẹ́ sábà bí ìṣẹ́yìn ìṣẹ́yìn wà ẹmọ́ bíbọ̀ mo sì lérò pé ẹ̀sìn mo gbó o torí pé ilẹ̀tọ̀ ọmọ ìjẹ̀ báyìí ó máa ń dún àwọn olétò tí wọ́n ti palẹ̀ mọ́ wọ́n ti tẹkúta wọ́n ti ẹ̀mọ̀ ìpalẹ̀ mọ́ ti pọ̀ kí wọ́n díjọ lẹ́tọ̀ àti ó pọ̀ la kí lẹ́tọ̀ là wá ní òṣàyè jẹ́ ọtí kí ní òun máa ń bí nǹkan nígbà irú ẹ̀ wá máa ń sábà sẹ̀ lọ́dọ̀ tẹ̀lé kódà mo ti dáhùn ọmọ ìyá tán ní àbá ọba ń wíyà ní àwọn ọ̀nà rẹ̀ àtẹ́mú ọba ń wíyà bí i àdúgbò wọn rẹ̀ ọ̀ṣàmà ojú ọmọ ojú tó fi wọn lórí sáré jù náà ọlọ́wọ̀n ẹkú sẹ́yọ́ ọlọ́wọ̀n pàtàkì alákùnjẹ́ ha ó wá máa ń sábà sí ọmọ ìyá kan ló wá pè ní àwọn èèyàn pọ̀ sí táwọn bá pè ní ẹ̀ ló wá àtúnníwọ̀n ní bínú ni ibi tí ẹ bá pè mí sí ìbámu ìlọ́bẹ̀ ó tún lójú ni pé ìmọ̀ sọ nígbà ó ṣe kíláàsì máa ń tàwọn ẹnìkan ní. ìwà èmi náà ìgbà míì èmi náà wàá bẹ̀rẹ̀ ìṣìhàbù tọ́ba ìṣó nídìí àyírí léyìn wáyà kọ̀rádì fún pé ó ní kí n lọ ó ní kí n lọ ó lè mọ àkàkúlé mo ti lọ mo ti gbà àdúgbò yìí rí ti lọ àdúgbò bíi àwọn ẹni mo ti understand àwọn gan-an náà ní understand ẹ̀rọ pé tẹ́wàá tí wá bá rẹ̀ situation bẹ́ẹ̀ èyí ó mọ̀ tó tọ́ ọlọ́run ọlọ́run kò tí ó máa tún èsì òṣìṣọ́kò tí ó máa pọ̀ yàmá àmá mo tẹ́ndà apology jẹ́rì ni ó mo tẹ́ndà apology pé mo ṣàdé òkú tó lọ èyí wá online tó yẹra gábọ́ ṣùgbọ́n tí mi náà mo bára ọlọ́run sàkàlùkù adájọ́ sọ̀rọ̀ لتوالي الفيديو يقول يوضع بك وقوة الفتة المعاشرة من المقدرة منها ìtí náà ṣìkò yìí ọ̀nà wùlá bẹ́ẹ̀ta gbọ́gbẹ́ ọ̀nà wùlá gbà gbọ́gbẹ́ ìtí náà pọ̀ ìtí náà tó ṣùgbọ́ hajj ìtí náà tó ṣàkàwà gbogbo ọ̀nà méjèèjì ní gbogbo ìgbà ó kà ní ẹ̀kọ́ tó àmàrà sọ̀rọ̀ náà ọ̀rọ̀ tọ́lọ̀ kò sọ káàkiri òṣùwọ̀ lọ́dún ọjà rẹ̀ pẹ̀lú ìtẹ̀lẹ̀ wájà sí ọ̀rọ̀ ìfẹ́ ló àtẹ́wò ní fún àgbà àti máa ń bá ní sọ ọlọ́dà kò tọ́jà ní mẹ́jà sọ gbogbo dábàá tó ń gbogbo gbogbo amẹ́jà àti kò sí ní ìfẹ́ قال رسوله قال àkọ́kọ́ mo kàn fẹ́ kí àdìsí kan àtòwọ̀lọ́rùn kàtó wa sọ káàkì tó máa sọ al-makhraj a gbọ́dọ̀ ṣe tàbídò mẹ́rìnlẹ̀ alfitana lẹ́fìnà àìṣọ́ra kí làwọn fìtínà tá ń báyìí kàtó wa sọ ọ̀nà wúlá dẹ́gbà fi bọ́ kó nú àwọn ìfìnà amẹ́jájọ Muhammad kálìmọ̀ pé bí a bára wa yìí àwa là ń fọwọ́ ara wa ra wa ìjọ bẹ́ẹ̀ ni sábàbí lásán lè yóò ń ṣe ń bẹ lápọ̀ọ́lẹ̀ pé ètò ìtùwọ́ ó yìí kódà tó ní àti wọ́n tó dúpẹ́ fọ́lọ̀ pàwà ti wá àwọn àrán kan sì ń bọ̀ lẹ́yìn ti wá tí wọ́n tún ń bọ̀ fìtínà táwọn ó bá pàdé ọlọ́run tí wọ́n rí ìsìláàmù wọn mú délé àwásùn kírun ayé ẹ̀kọ́ ni ní àtúnyẹ́sì ìdáwẹ̀ rọ̀mọ̀dánà ọ̀dánà ló ń bọ̀ láti padẹ̀ mọ́tẹ̀ yìí ìgbà àti ní ṣe rí ájì lọ àti òkan ń bọ̀ fún ní sí kàáfà náà sí náà náà ló ti bẹ̀rẹ̀ ló kó kàáfà láti àti òkan ah. àwọn àmà àbá wá mú sábà sọ this very statement, this láìlá ìlọ́pàá. Ẹ̀dà fún jọ́ sí láìlá ìlọ́pàá ti wá ń di pé ọjọ́ ah, fáwọn ọmọ ọjọ́ àmọ̀gbé ìsìláàmù ti lọ. Fìtínà ní ayé sì ń padà bọ̀ délẹ́gbù pé ọmọ ànábì Ádámù sì sí alùpọ̀ láàrin báyìí. A sì gba empty paper tákàndá lásán láàbà àlùkùrá àmìránú kùránì méje àwọn tó mọ̀ kùránì kàdánú wa ìgbà lábà mọ̀ wá kálukú lọlé àjẹta ló jáde láyé oṣù tó lọ ló jáde láyé gbogbo ẹni ó bá lè kùránì ṣe òkùnkù rẹ̀ afẹ́gbẹ̀ kan ó sọ ẹjọ́ náà ni ó sì gbẹ̀mí lọ́rùn gbogbo wọn alùkùránì ó kúrò sínú kan náà ni àwọn kan náà sì ni ó ti bá láyé ìwà òkú kàwá fún wọn wọn ọmọ kàwá fún wọn wọn àmọ́ ìṣẹ́ pàwà náà yìí iná ẹni tó ọ̀dọ̀ ọmọ náà pọ̀ ìdí táwọn àtúrà àti mú tọ́pìtì yẹn ni àwọn ṣìkí náà láàrín báyí lásìkò wà ẹni tó sọ di ọmọ náà ló pọ̀ ọlọ́ àdáàbí ọ̀pọ̀lọpọ̀ láàbàmí ìdáhánnáà tó gbé ìdàgbé yàmù sábà ní kí ló gbé wọn náà smart home àbúkọ láti bọ̀ ẹ̀ṣọ́ àpò àlọ́hàn a ní ìdá àfi ń pè smartphone ẹ̀yà pè smart problem wọ́n life tó ti nínú in a very smart way before there ni fóònù fi ń darí wa rú tẹ́ nígbà pé fóònù tó fi ń ká àyíbáyé lọ́wọ́ ti yàwó náà sí In the phone máa fóònù ní ìdí fóònù ìyàwó ti ń ra àwọn lẹ́tọ́rà lágbàákò tí wọ́n lẹ́tọ̀ rẹ̀ fóògùn ọmọ nìbí ìtú tó wò pé àà tẹ́lẹ̀ sí ń bá gbé rí ní aláwọ̀mọ́sá ní ẹ̀kọ́ kan wọ́n pò láti wá náà lẹ́ ọ̀nà ní àwọn àtúnṣe àmọ́ tí mo wílẹ̀ tẹ́lẹ̀ pé mo fẹ́ kí àdíta lẹ́bọ̀ àmàkàmàtì kẹfún wa pò láti ti náà ti jẹ́ Abdullahi kan náà dájọ́ máa ọmọ rẹ̀ Abdullah olóòtú òkúnjọ́ kan ó ti kò síwájú alìkáàbábì ìmọ̀ṣàpá òun mú lọ́sànjọ́ náà àmọ́ tó bá múnú haram kàábà mọ́ níbò jí níjọ́ náà mọ́ kìí ṣe lérò sí máa ń pọ̀ nù mọ̀tọ́fù lé àwọn ibi ti máa bá wọn sọ̀rọ̀ àwọn onímọ̀ wọ́n jòkó síbẹ̀ kúrò àìmọye ní ìtàn ní síyàtà rẹ̀ ẹ̀lì ó láti bá pàdé bẹ́nu síyàtà aláàrin lọ́gbàdá àìmọye ìtàwọn alfáàlà àmà bá pàdé ọgbọ̀n wọn pàdé lágbájá ọmọ lágbájá ẹni tàbí káàkiri ìṣàmọ̀ òun kọ́ sí kò lè káàbà àwọn bàbá wa ń jọ náà èmi ń gbọ́jú bá lọ́dọ̀ bàbá ti ní àti ìrìn ìṣàkóso ọlọ́mọdé àwọn akẹ́wọ̀n àwọn bàbá wa ẹgbọ́ àkọ́tẹ́lọ ní ìtòkú sí ẹ̀ṣẹ̀ mọ́sálásí ọgbọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tán wíwú kéṣe rí dínú náà wíwú kéṣe lẹ́gbì dáwà mọ́ wíwú ìsámi pẹ̀lú ẹ̀ṣẹ̀ ní pé wọ́n tóbi lọ́kì àwọn àbáwọn wọn kìí ṣẹ́ṣẹ́ àṣàlàṣì ó ti ẹ̀ṣẹ́ pé ẹni káwọn ọmọ ọlọ́pọ̀ rẹ̀ lónìí rẹ̀ torí pé ìjòkó ṣẹ́ṣẹ́ mọ́ṣáláṣí àjòkó ṣojú ọ̀nà ẹ̀bá ọ̀nà lájòkó ẹ̀bá ọ̀nà ṣeré gbogbo ẹni tí ó bá mọ jòkó mẹ́ àwọn májẹ̀mú kan bẹ tó gbọdọ̀ pé sí lára àwọn sòtòrí pọ̀ nílé mítọ̀ pẹ̀lú májẹ̀mú tó máa wùlẹ̀ tó kúnlẹ̀ṣẹ̀ mọ́ṣáláṣì amábúlá lọ́búlá tó pọ̀ ní pé abdullahi ibn àkúrí ibn àásù ó tò kó sí ní ríndọ̀lì kàbà tó jí kàbà ìgbọ́wájò kó àwọn ọmọ kéwú àwọn sọ̀rọ̀ àdùn náà àwọn mùsùlùmí tán wá sí múra àwọn àjòkó wájú ọ̀nà ìwó wá pọ̀ níwájú àdúláìbìnà àmúrínà àti ìgbówá ní tí ogun wá ti pé lọ́wọ́ ní ẹ̀jẹ̀ ń kọ́ yín láti ṣàdínájì fún gbà náà ó ní ijọ́ kan àwọn ń bẹ lérí àdìgbò pẹ̀lú àdínábì sallallahu alaihi wasallam olórí ìrìn àjò yìí làwọn wá wá làwọn bá dé àyè ìgbà wọn débẹ̀ ànábì bá ní ẹjọ́ kí á ṣe ẹ̀sìn níbi iná àbáṣọyìn ibi ọdún ṣe ní táwọn ìgbà ṣe ń lọ bá ẹni tó rí ìjà àdínábì kọjá fẹ́ thousands làwọn yẹn wọ́n fi ń bẹ̀ láti so tí wọ́n bá tẹ́ sí nìkan odidi àdúgbò náà máa tẹ́ sí yé ṣe mo ti ní wọ́n tẹ́ sí nìkan o máa tàkà yálà máa ìbájẹ̀ pé mìíràn tẹ́ sínú yàrá kan yàrá fọ́ o àbí bàbá kíní kan wá gbà wọ́n lálejò àbí àbú kíní kan gbà wọ́n lálejò irú bá ń fọ́ o wọ́n bá ní wọ́n débì kan olùkóru ní swíìtì wọ́n lè ọkùnfà ìgbogbo ẹ̀ iṣẹ́ ìwà mọ̀ rẹ ọ̀rọ̀ tí àtọ̀gbá ìbùnà amúlùmọ̀ aṣọ ìjọba àmọ̀ rẹ ó ní kí ìjọ náà nígbà wọn dé àwọn kan ta sẹ́yìn tí wọ́n ń ta kánópì

orílẹ̀ kan náà olùpèpè kan bá pèpè pé ọ̀ṣọ́ra tó já mi ha alábìnrin kan máa bọ̀ wá náà kan máa bọ̀ owó ó ní gbogbo àwọn akójọ ọ̀ṣàmá àmì àwọn bá kójọ ní wọ́n ti sọ̀rọ̀ bá àbí فقام رسول الله صلى الله عليه وسلم فخطبنا ọ̀rọ̀ ọjọ́ náà ló ṣe kí ní olókàwà kí lọ́rọ̀ ọjọ́ náà alábìnrin náà lábẹ́kù nàbí yìnyìn kọ́bùlì alábìnrin ànábì kò sáájú èrè ànábìwà Muhammad ànábì kò síwáṣíwájú mérí ilẹ̀ àkáàrà àkànà àlẹ́ àti kó ummatahu ala ma ya'lamuhu khayran lahu àti pé gbogbo tó bá túnmọ̀ pé yóò dóore báwọn àdúmọ̀ rẹ̀ ó sì túwé rẹ̀ fún orílẹ̀ kí ní ìyẹmúra sí rẹ̀ wà yóò zírọ̀ hùn máa yà lámù ṣàrùrọ̀ nílàmù gbogbo tó bá ti mọ̀ pé láburú ni fún wọn ẹjìnà sílẹ̀ yóò adájú ni ẹwà ti ń sọ fún yín o pé ìtàmà òmòṣe ní ìtínà tá a bá rí àfọwọ́fà kànjẹ́ sábà ní àkọsílẹ̀ ṣe ń bẹ lórí wa ẹ̀nìkìdà náàbí rí àdábí ní wà ìnà ummatakum hàbí alábìnrin jẹ́ aláwùmọ̀ yìí aláwùmọ̀ yìí jù ìlàtí àfíyàtò ha fi àwọ̀wàlẹ̀ jù ìlàtí àfíyàtò ha fi àwọ̀wàlẹ̀ ìmórígbọ́n bí fìtínà rẹ̀ àwọn àkọ́kọ́ àjòjúmọ̀ ní fìtínà ò ní pé lọ àwọn láàrin kó fìtínà táwọn nínú ẹ̀sìn wọn aláwọ̀ wàhínà àfírọ̀hùn àdábìnrin ṣe ara wọn tí ó bá wá gbẹ̀yìn àdánwò tẹ̀lé àdánwò ń bá wọn fìtínà ń bá wọn àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ ṣẹlẹ̀ tí wọ́n tẹ́ mọ̀rọ̀ pé àá ah, ah, èwo a tó wá ní ìwé ilé àṣìbọ̀rọ̀ kan làwọn ṣáàtù sọ gbogbo àṣìlẹ̀ kan ìgbèrí náà gbọ́rọ̀ mìíràn tó wọ́n pé àá ah, ìwé ìlú la tún gbọ́ yìí ẹnìkan sì àtìlá ilé ìdá àfá àwọn lọ inú nánú pàwọn lọ àwọn ẹgbẹ́ àti ìjẹ̀kú èyí ń sọ gbangba ní o wà ó ṣe ìdùnlọ àlẹ́rì dáadáa ìlàrú nínú àwọn ó ní àbá kú bí wáìkẹ́ ẹ̀ máa ń gbọ́ pé wọ́n lóun máa ń sọ pé kí àbá àwọn ò bá wọ náà òun rẹ́bí àti tẹ̀lé wọn náà òun tó wá ń sọ ọmọ yí ọ̀tọ́ ní sí ìbá ìtẹ́jú sí gbọ́ pé àfá àwọn tí ń bá ń wọn náà lọ òun rẹ́bí àti wọn náà lọ ìfẹ́kọ́ nílé ìgbìmọ̀ ẹ̀rọ àwọn fẹ́ràn rẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ o wọ́n rẹ̀ ní àwọn kórìíra rẹ̀ wọ́n kórìíra rẹ̀ ìdákun jẹ́ ìwà mọ̀kọ́rọ̀ táà nẹ́bí sọ pé jù ìlàtà àti yàtọ̀ ha ní àwòwálẹ̀ táwọn ni àkọ́kọ́ níwájú ń pẹ̀lú lọ́wọ́ ọba ti mú ní bọ́ ìdákun iṣẹ́ ìlú ìwó pé sàbẹ̀ kan lè sọgbó ilé ìpé tí sàbẹ̀ kò bá wọ náà rẹ̀ bí àti wọnà ẹsẹ̀ wo pẹ̀lú ìgbésí ayé wọn tá اللهم نجنا مع الناجين ولا تهلكنا مع الهالكين اللهم نجنا مع الناجين ولا تهلكنا مع الهالكين وما وجدنا على السنة وقوامه ولا أقبل ولا وجد بعض Àdábì ní ìtìmò wá sọ mú yíò ẹ̀sí ìgbọ́gbẹ̀kan ọ̀. Pé àdánwò ìgbọ̀ wá bẹ́ ní ìgbẹ̀yìn wọn kò tán bẹ̀ ọ̀ àwọn ọlọ́wọ́jà àgbàgbàgbò a máa ti ṣe yíná níbo ni ọ̀nà àbáyọ ìkóríkà tó mọ̀ wá ohun ọ̀rọ̀ àríyébìtì tí náà kọ́ àárín àbá àmọ́rin àárín ẹ̀yẹ ẹgbẹ́ oríṣiríṣi sáàmọ́ ń gbórú ìntánẹ́tì nínú nílẹ̀ Yorùbá ìtúrí jẹ́ àbá àgbà sánlá àbá ńláńlá ó sì bọ́ta ó sì sọwájú àwọn èèyàn táwọn èèyàn wà wà sí ó ní arúgbó yìí jìbìrìlù ẹmọ́ jìbìrìlù tẹ́mọ̀ sáni dìgírí ẹ̀sí mú wà yíwa ẹmọ́tẹ́ ìbá pé ẹ ní àfà àdínábíwà Muhammad ṣébẹ̀ náà kéèyàn wá ní ó yá ẹ̀ṣọ́ pé dìgírí gbọ́ ẹ̀yìn náà lánàá ó wá ń tàwọn ẹwà wò pé kí lọ jáwì ó ní à ẹ̀ẹ̀lẹ́sọ́gbẹ́jì mìírínù gọ́ ẹ̀ ń bẹ̀rù kẹ́ mọ́ ìwọ náà so ó mọ implication rẹ̀ ó mú wọ́rọ̀ bẹ́ẹ̀ tó fi wọ́n jẹ́ ọlọ́run sùn ẹnìkan ò sọ mú pé àọ́ ah, sí àgbákò mo wá ní nǹkan ti wá lẹ́ẹ̀kan nígbà tí pé ṣẹ́ni ọlọ́mọdé adébìtì náà fọ́lá àdúrà máa o tó ráàmà rí àdúrà jẹjẹ ni pé bíbìtì náà bá ti ń dé ọlọ́mọdé olùwà tí ló mọ̀ tí fún lànà bí bí yìí alọ́dìbí tó mọ̀ tẹ̀ sí ipò pítà lóhùn alọ́bí láwọn fi tí ló mọ̀ wá dé báwọn àdúmọ̀ yìí lọ́wọ́ pẹ̀yìn alọ́bí bí bí tí náà náà lágbára dé ìrọ́kẹ̀kù ba'duha ba'da ìrọ́kẹ̀kù ba'duha ba'da ibi ẹ̀rù ti gbé mi rí alọ́bí ní tíbi tí náà kan bá dé táwọn tí ń bẹ́lú àdúgbò náà bá gbọ́ pé hàn hàn irú èwo rèé irú èwe rèé àdábìnrin kí ni tí ìtínà ní ìbá tẹ́wà ìlú fún àrí àkódà yìí tà tẹ̀ wá náà gbọ́n gan tẹ̀ wá dá ní tán pariwo pé wo rèé wọ́n wá fún ìfà rẹ̀ jú gbogbo ọ̀nà tí ìtínà yóò bàbá bá wá bí ó ti rèé o kódà ẹwù pàtọ́nà fẹ́ dá ìtínà tẹ́ sínú ayé bí àlàáfíà ara hiv hiv àti aids gbogbo ayé bẹ́ẹ̀ ẹ̀ẹ̀dáre ló jẹ́ máa alùkúrú bẹ́gbù HIV àti èdè gbà pé nígbà kòrónà wá tí ń kọ́ COVID-19 ẹnìkan sọ kí nìkan ìmọ̀ àwòkọ̀tẹ́ sèkìtì wọ́n ní wọ́n dára glóòdì ẹnìkan gbogbo kí ní ìdíjíjíjí àwọn gbogbo àwọn tí ń bẹ lásìkò tí wá rú pé á ah, ó ti wà positive sí COVID-19 wọn bàbá ọ̀rọ̀ ọ̀nù tẹ́sí wa ìpè hiv positive ní òní gbogbo fáwọn ọ̀rọ̀ alhamdulillah alhamdulillah alhamdulillah. ìjọ hiv sì dé síbí tó ní hiv bá fi ń jẹun wọn ni àwọn ìjọ wọn jọ kódà ń lọ́lẹ̀ ẹlòmí tí ò ní hiv èyí kú èmi pásánálì pé a wà ní ṣùgbọ́n àtàwọn ọ̀rọ̀ kí ni èyí ẹgbẹ́ sí jẹ́ ìyẹn jẹun káríwájú pé pòyò ní meanwhile àṣẹ blood ní ò gbọdọ̀ kọ́ntàkì jésù láti sí jà lápọ́ gbọ̀ngbọ̀n gbà yẹn àtúnwó lè gbé àríjọ tó ṣe yìí rẹ̀ ọlọ́pùn náà ń bẹ̀rẹ̀ mú náà lọ mú náà ń bọ̀ lè pé ọ̀rọ̀ láti lẹ́bí sọ̀rọ̀ pé títí túnmọ̀ tẹ̀jí òfin tẹ́lú àwọn jùkínú mọ́ wá dé yọ̀rọ̀ kìkù bàbá bàbá apá kan ó sì máa jẹ́ pápá kan mọ́ dàrí pé kò jẹ́ ìkankan náà ẹwù bàtà àkọ́kọ́ fẹ́ máa gbọ́wọ́ ìbàjẹ́ nílẹ̀ yóò bá jù nígbẹ̀lẹ̀ gbẹ́gbẹ́jú ọ̀pọ̀mọ̀ bú àti mẹ́kùn Bukhari alayhi rahmatullah ó bú wọn títí ònàkọ́ lójú olóhun sọ́tà náà ní ó bú wọn títí ònàkọ́ lárúbáwá olóhun pítà náà ní ó bú wọn títí onímọ̀ Bukhari pàdánẹ́bí kí náà èyí ò náà kọ́kọ́ ń bọ́ la ń pariwo kálukú fẹ́ bẹ̀rù ilẹ̀ ta fẹ́ já àti kéjekejì láàrín àti kátàkátà ń bọ̀ tí ń jẹ́ lọba hóhó nígbà tí ó kú orí ìbọn bùkárí ló bá tà ní wàhálà gbogbo rẹ̀ ṣẹ́mọ̀ tí ìgbà tó bẹ̀rẹ̀ tàbúrò rírọ́ gbogbo apàdà tó wò pé a ti ẹ̀gbọ́ sí Bukhari, àìwọ́ tó wà ní tàbí òrérá ògbà fún jẹ́ Àtúnlá àti ìgbà, olùgbìsàgbé, olùgbìsàgbé, olùgbìsàgbé, olùgbìsàgbé, olùgbìsàgbé, àti àwọn kan náà ní wàhálà yìí pọ̀, olùgbìsàgbé ìṣọ́tàn ní ìṣọ́tàn, àbí ṣọ́tàn. Kẹrìnlá wá lórí Abubakar àti Umaru, tó ní wọn àbánújẹ́ tó bó ti yẹ kí ó gbanújẹ́ àwọn àlfáà àtàyò bá tí wọn sọ̀rọ̀ rí, inú bá sí bàbá kan bàbá tó ṣe fẹ́ ti bá wà ní kó rẹ̀ lómi ìṣọ́ní nígbà náà tó sọ ọkọ̀ dáa pé ẹ̀yìn tó ẹ̀kẹ́ mọ́ lọ kọ́mọ́ tí ó ń bọ̀ kọ́mọ́ tí àwọn kọ́mọ́ tí ó ń bá ní ìmọ̀lẹ́dẹ́ sọ bàbá àwọn wá ní báwọn náà bínú pé á tí torí báwọn sàábí ò lọ mọ́lẹ̀ yìí tí wọ́n jọ ọdún mọ́lẹ̀ yìí jí lórí àwọn agbó sọ nígbà yìí ìtumọ̀ pé yòrọ̀ kẹkọ̀ bà àdó ha bà ọrùn nígbà wọn gbọ́ ti yàrúgbákàrẹ̀ àti wọn ara kárùkù bù má sọ

ọ̀tọ̀ ni wọ́n ọkọ̀ wọ pátá sísàlẹ̀ ọ̀tọ̀ ni wọ́n tó ń wọ̀ kan bí skẹ́ẹ̀tì ọ̀tọ̀ ni wọ́n wọ skẹ́ẹ̀tì lórí pátá ọ̀tọ̀ ni wọ́n tó wá wọ sí àkan ìrówó wọ́n tó rówó tán bá rówó tán wọ́n tó wá gbé ìpèlé àbíkí tán mẹ́rin pé yorùbá rẹ̀ wọ́n tó gbé lórí ìró afẹ́ ìgbó yòó náà ni wọ́n ti wá sọ bí gbé lòó bẹ́ẹ̀ wọ́n tẹ̀ tún wá wọ bá wọ́n tún wá wé kéde àwọn tó wá jẹ́ mùsùlùmí wọ́n tún dà fún ìgbórí níjọ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ irun lásán àwọn èèyàn sílẹ̀ lápàtàkínú ohun àmúra àti wá síjọ́ náà ọmọbìnrin wá ń sínú lẹ̀ ọmọbìnrin wá ń sínú lẹ̀ ah, àwọn bá tó fi bàlẹ́ta fún àmàlẹ́kùn mọ́ ṣépẹ̀lẹ̀ ogun àdúgbò a máa fi borí nínú obìnrin màlẹ́kùn gbọ́rọ̀ mọ́ borí gbogbo yíò ìrọ́ṣìn gbogbo yìí àwọn ẹlòmí ìgbẹ́ta pọ̀ yóò yẹ ẹlòmí tó bá ti wà nílé tó lè mọ̀ ṣe múlẹ̀ tó ń gbàta pàáyì àwọn tí wá lè ṣe múlẹ̀ tó lé àwọn àmàláìkà ò ní gbọ́rún lé náà ń àwọn àmàláìkà gbọ́rọ̀ fún jírí obìnrin jẹ́ tó máa parọ́ mọ́ ah, àwọn amẹ́nìkan tó bèèrè fún sírì lára ìpé ẹ̀sì dáwé nù àgbọ́yé ló dáhùn omi ìtẹ́lẹ̀ tọ́ ṣẹ́bà tó ìdínú táwọn bàbá ń bí ni pé wọ́n ti ẹ̀dàkùn ẹbí wọn sínú mọ́lẹ́sù wọ́n ti ń fi ọyàn lẹ̀ nífẹ̀ẹ́ tọ̀kí láwọn màláìkò wà ṣe ìtàwọn tí ó yàn lẹ́gbẹ̀ẹ́ o ẹ̀gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń kúrò ní wọ́n tí ó múlẹ̀ báyìí o àwọn obìnrin ti ń wọ pátá lásán jáde kí ìgboro ọlọ́pọ̀já rí àdánwò ṣọ́práì sí lẹ́ṣù lérè níjọ́ tí mo ti nínú pé èyí lọ́mọ́ níjọ́ mo ti nígbò obìnrin báwọn èmi náà ni àpá mọ́ èsì ti kú kèsì tààrùn èsì tó yà ní eré làwọn ìyàwó ní ìpín jọ náà ìyìn lọ mọ́ṣẹ́ akàrù london ni mo sì rí ẹmọ bọ́ksà tọkùnrin mọ́ wọ̀ bọ́ksà yẹn nìkan ló wọ̀ ó sì ọ̀rá gbé kan náà ó sì fi bo àyà rẹ̀ báyìí boyfriend rẹ̀ tẹ̀lé ó wá ga ó ah, sí gbogbo ìṣìdẹ́rẹ̀ mọ́ tí ó kókò sí ìrìnlẹ̀ àìrìnlẹ̀ mọ́ a máa ní ìṣẹ́rẹ̀ mọ́ ni ṣe títí ìbá lọ́gbòrò ìmọ́ bá mú ọpàdé ìdámọ́wá kó lọ síṣì máa wà wà hàn ah inú mi wá ń dùn pé ìmọ̀ bíbú ẹ̀ náà àmọ́gbọ́n náà ó dán mi wò pé ọdún tó ààtò fẹ́ náà inú síìtì mọ́júlátàwà gẹ̀gẹ̀ ní adé ìsànlẹ̀ ah ẹ̀sùn débì ثم تجيء فتن يرقق بعضها فتنة الدين ولا تقوى يوم Alábi níbi fìtínà yóò dé ìbàyà fún olóòmí tí fìtínà àkọ́kọ́ bá dé, ariwo tí wọ́n máa ń pa ní pé a rí yí mo fi díkà sí. A fìtínà tí ó pa nínú rí, àmà tó mọ̀ tàǹkà sí, yíò kó bẹ́ẹ̀ tó mọ̀ tẹ̀ sí fìtínà.

make sure pé gbogbo lọ́jẹ́sì ó bá bọ́ lọ́wọ́ rẹ̀ rí pó mímọ́ ní orílẹ̀-èdè ìgbàgbọ́ rẹ̀ sí Allah ìjọ́ tó ilẹ̀ ìpìyàmù wọ́n yá àti ìlànà sí lẹ́rẹ̀ yóò ṣe ìgbò ayẹyẹ àti ilẹ̀ ìwà tó bá mọ̀ wù sáwọn ìmọ̀fẹ́ mú bẹ̀rẹ̀ pé tàbá ti gbàgbọ́ yà débi ilé ìjà mọ̀ pé a máa rí fìtínà láàrin rí fìtínà. tọ́ nígbà tí wàá gbọ́ báyìí débi tá a gbọ́ àdéfì yẹn dé àdéfì lè tó ti bá wọn àmọ́ ìmọ̀ fẹ́ lò àti dé. èyí ọ̀rọ̀ wa kò sì lè pé fìtínà àsìkò ti wà yìí ẹ̀rù sì ń báyìí àbí ẹ̀rù ọ̀gbẹ̀yìn àyè ẹ̀rù ń bà wá níbi ẹ̀rù ń bà wá dé ìsìláàmù tí ń bẹ nínú ilé ẹ̀rùpọ̀ kan wa kò sẹ́ni ó lè fọwọ́ sọ̀yà mọ́ ní ṣe pé ní jẹnẹrẹ́ṣẹ̀ lẹ́ẹ̀kẹta ìsìláàmù sì fẹ́ kò lè rọ́ṣẹ́ bá wò ó àìsìtọ́ bí ní ìpínṣẹ́lẹ̀ kí ẹ̀sìn ó máa ìdílé pọ̀ kan ní ẹ̀sìn wálẹ̀ lẹ́yìn kódà ń bí kí ní ò ti ń bèèrè tó jẹ́ dé ní sí ẹ̀yìn ahàdùsùnmọ̀ wal jamaa àdánwò dídí ń wọlé ti nínà ẹ̀mọ́ tó jẹ́ mọ́ ẹ̀kí ìṣẹ́lẹ́gbà àwọn ìjàdíkálùkù wá bẹ̀rẹ̀ sí náà tààfẹ́yàwó àwọn sísáàrù ta mọ̀ sí pé sísáàrù wọ́n jọ náà lónìí ọ̀gọ̀rọ̀ wọn ti dé gírámà o àwọn ọmọ wọn ti ń lọ ní ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti dàgbà wọ́n ti di forty five fifty àwọn ti tá a fẹ́ kíní kan lánàá rẹ̀ ti ṣe lánàá. níjọ́ náà lọ́wọ́ ẹ̀ ló tó wá dé. ìgbà táwọn sísà yìí gbé lóyún àti ilé wọn gbá lé wọn. níṣòro pé sísà mi lo nìkọ́ wọ́n ṣe fẹ́ kó mi. sísà mi ìṣòro ń lọ ìjà bàbá rẹ̀ ló wọ̀n ní sanwó sùúrù mọ́ àwọn bọ́lá sísà méè tó ní kó fẹ́ lo sọ́ọ̀tì tí ń wọ̀ tẹ́tẹ́ ní màmá rẹ̀ tó yẹ̀ bínú sí pàmà ìpò fílẹ̀ olúó ó sì gbọ́n lójú òkúrí àwọn títà àwọn ọmọ wọn lè ní ẹ̀nà orú ìjáàbù tí wọ́n mọ́ ẹ̀nà àrùn pé báwo la ṣe dé sísà tó ń torí kó ṣíṣà àwọn ẹlúwàjú fọ́mọ̀ tí ẹ bá ń wò dá pé pé láì pọ̀sọ̀. ẹ bá ní gíró dé àwọn ọmọ sí ìkọ́lọ̀kú sàánú wa ọmọ sí náà ìwọ náà ìjúwọ̀ wá ní tàfítàfítà fórí ara ti ẹjọ́ náà ìwọ wá rí jàdùjà lórí ọmọ rẹ àwọn brọ́dà lánàá tó ṣe pé tàbí ẹ̀sìn ẹ̀sìn súnà súnà náwọn àgbà tí ń wí yìí bẹ́ẹ̀ bá gbé 500 million fún brọ́dà mi ẹni kó gbé ìdájú fún oṣù mẹ́fà pẹ̀lú òkú ọ̀nà tó wáyé sẹ́yìn ọdún kan tó béèrè rẹ̀ 500 million ní kò dé dé 1 million nígbàwọn èèyàn ti nílànà ẹgbẹ́ ìsìnà ìṣẹ́ pé a káà mọ́bọ̀ 100,000 bá nínú gbàgbàṣẹ́rẹ́ mọ́ o mọ́bọ̀ nínú gbàgbàṣẹ́rẹ́ bẹ́ẹ̀ one hundred thousand fẹ́ẹ́ lò ní ìgbó ti pé mo fẹ́ gbà padà lọ́tùnla tó bá sì dọ̀túnla nù yẹ́wà mọ́ yóò sì mọ́ gbé àfáàfò wá ní máa wá bí máa ṣẹ́jẹ̀ nẹ́tíwọ́ọ̀kì ní nǹkan kan oṣù méjì ààrẹ àá ó jọ wá lò ó tó ṣe wá nílẹ̀ ìsìnà dé ìkẹ́nà wọn ní mímọ́ wọ́n ní tàbá ní àwò gan àsìkò táwà wà yìí èyí táwọn ilé ẹ̀ṣọ́ plant vitamin mọ̀ aṣírọ̀ wọ́n ní hádà aṣòro lè pítàkì hádà aṣòro lè pítàkì ó dàbí sásìkò táwà wà àsìkò tẹ bá tẹ ẹ̀rẹ́ mọ bíbí tí náà ṣe tó ẹ mọ owó tí ń lọ lórí íńtánẹ́ẹ̀tì tó ẹ̀mú tí wọ́n ń bà wá níbi ẹ̀mú bà wá níbi pé àwọn ọmọ wa tó pè kú ẹ̀ ṣáàṣì lè rí díìsì wọn tó lọ yunifásitì báyìí torí pé tí wọ́n gbọ́ òṣèkí náà dà bí ẹ̀rọ ní ẹ̀rin ìjẹ́kọ́mọ tèmi lọ yunifásitì ọdún ṣera rẹ̀ mú ọ̀rọ̀ torí ibi fìtínà yẹn ti dé ó lọ yunifásitì òun kò lọ o fìtínà yẹn ti wá ìṣẹ́ẹ̀sì débi pé èyí wọnú ilé wá káwọn èèyàn kan ṣọ́ra rẹ̀ ni ó mú sí ilé ẹ̀sẹ̀ pé ọlọ́run mẹ́jà ń fìtínà kìí ṣàdúrà kìí ṣàdúrà bóòdá ti dàgbé fìtínà tó jọ́jọ́ làdúrà títí náà yóò ọ̀nà méjì wá ní orí àsìkò ìjọba ọ̀nà náà yẹ má jẹ́ pẹ́ ká máa mú lọ́wọ́. fíìsì náà ti ṣe wàhà àdínlẹ̀ ń ṣe ìbá wa jà lásìkò yìí. ìjà ń tẹ̀lé fíìsì náà ti ṣe wàhà ó lè fíìsì náà ìlú jú. iṣẹ́ tuntun yẹn tẹ̀lé gbà ọwọ́ wa ó lè sin wa àti ìwà ọmọlúwà wa. à ogún jà wa o ṣubuhat àwọn mímọ̀ náà sì ti kọ́lẹ̀ fún wa ní jíra yìí wọ́n ní ṣubuhat tó sọ́tọ́ọ̀fà wọ́n kò ní gbogbo àyè wọ́n ní jẹ́ rí ṣubuhat rújú tàwọn yìí sọ́tọ́ọ̀fà ó fẹ́ já wa gbà kúrò níbi ẹ̀sìn ó jù wá sí òní wọ́n kò ní gbogbo àyè ọkàn wa fèrè ràìfà ọkàn wa lẹ́rìí ọkàn wa lẹ́rìí ọkàn wa lẹ́rìí ko da ruwa kan labari eh ina ni magana ẹni kẹta wọ́n wòrà rẹ̀ pé àrúwàwà ìyọ́lọ́mọ́jà àgbákò àà ànílọ́tẹ́rù ó fún bá ẹ̀rùdí nígbọ́tí kan náà wọ́n fà wà láàmà tó ṣe sọ́ àlẹ́fẹ̀lẹ́ ọ̀sọ́ ilé ìrọ̀pàá nínú àwọn àgbàgbà fà ṣíkṣ ọdún kò ṣe ní àwọn sọ́ta àpágbà kan nínú Saudi àpá ńláńlá ní onílímọ̀ gbogbo yẹn pọ̀lú wọn pé kí wá ní fẹ́rẹ̀ hmm. Allahumma sallimna Allahumma sallimna Allahumma sallimna iṣẹ́ tàbá yíò ṣe àwọn ọ̀tá Islam àwọn ìlú tí wọ́n bá ṣe àkùn Islam òun ló gbọ́n ti tẹ́lẹ̀ Islam

ó fẹ́ tẹ̀kan náà ni asáwọn ìrújú tí ń sàlàyé tí ń sàlàyé tí ń sàlàyé asáwọn ní ìbẹ̀ tí ń jòkó sáwọn fìkan ní ọkàn rẹ̀ tóun lóòrí bí kọ̀ǹdéṣì ara rẹ̀ ó kàn sáwò pé agbọ̀dọ̀ ti fẹ́ yọ òun náà kàn ti fẹ́ jọ̀rọ̀ yẹn ni not out of conviction but out of faith we just need to defend our religion we have to defend our religion kọ̀kan bí ìṣàrẹ̀ ṣe ìjàmà àdáwò ìpàdé àwọn orújú yẹn ló wá ń dípò ń rúgbé ọlọ́kàn àti ẹ̀nà èmi náà ní response to any ìlú ẹmọ́jẹ̀rẹ̀ ìjàyìn lẹ́ẹ̀kan náà ó sì yí padà fún ìlẹ́rin tó ti jẹ́ ìṣìlá ó sì jẹ́rin tó ń kú onímọ̀ onímọ̀ ìbẹ̀lọ́dọ̀. ọkùnrin ìkan bẹ lásìkò ti wà iná ní ọmọ Yorùbá ó ń bẹ lórí Facebook bẹ̀rẹ̀ ìtaṣù tó nìkan ní ìra ẹ̀ ẹni lágbáwá fún láìpọ̀ lágbáwá ìgbà táwọn ẹ̀dẹ̀dẹ̀ wùrẹ́ bẹ̀rẹ̀ bùkárí ìtẹ́lẹ́gbẹ̀rẹ̀ ìgbà ìgbà àbíṣùlá ìgbà èmi wá rí fídíò rẹ̀ nígbà náà ìgbà tó tó wá dìdàkúdà yíò tó wá rí lòun bá ní ṣọ́rí ló parí tán ní èdè burúkú ní lọ́gbẹ̀ wọn náà wá kò fún àti máa mú kò wáyé ní àdíṣelé àdíṣelé àdíṣelé wọn máa bọ́ púpọ̀ láàrin nípa láì nìkan ló fúrí bọ̀dà àwọn àdíṣe yí ń ṣe fún fàájẹ́ ọ̀tẹ́ méjì lẹ́mọ́ tó ṣe jù ìtò mọ́ wà lókè yẹn cover page òun ló gbé sí cover page yẹn gbọ́nà náà ó wá fi tara rẹ̀ ṣe profile níjẹ́ ìlú wọ́n fọ́n mọ́ ọkùnrin ààrùn ah, náà ti kó sọ́wọ́ àwọn ilé yìí àṣẹ kéṣekéṣe lárí ìgbà tó bẹ̀rẹ̀ padà báyìí ní kùránì tá ń sọ ẹgbẹ́ akàn pẹ́ ni àwọn kìnnìkan bẹ́ẹ̀ náà tó yẹ ká gbéyẹ̀wò ah, eré láti rí ó dájú pé yẹ̀wò náà tán kò ló fi kánì fún pé kò láti yẹ̀wò ó jáde wá ní pé òun ṣe ìsìláàmù ó ṣe èdè wà ní ó ń bẹ́ẹ̀ kèsì kò tọ́jú ẹ̀wọ̀n lẹ́yìn ìjọ mẹ́rin bá tó padà ó láwọn sọ tó bó sọ̀rọ̀ ó ti di padà lẹ́yìn ọ̀sẹ̀ kan ó kàn jáde wá ní pé ó wá jáde tán yẹn yẹn tàbí wù mọ́ tẹ́ẹ̀ bá pa òun kẹ́ pa ká tó ń wí ká tó ń pọ̀ ẹni tí mo ń wí nísìn ó ti jọ ìyàwó méjèèjì báyìí wọ́n jọ látàkìlá gbogbo ànábìsẹ̀kẹ̀rẹ̀kẹ́ ànábìsẹ̀kẹ̀rẹ̀kẹ́ gbogbo ìwọ́tẹ́ kọmọ́sọ̀lá àtọ́nà mi wọ́n jọ ń ṣe ìlú òun wá tó wá gbogbo pé ìmọ̀ tí ó tò ṣòwọ́tọ̀ bá fún gbọ́jẹ́ rú rẹ̀ sòrò nígbà ọmọ Yorùbá ní ìlú ìyàṣọ́ ìbẹ̀láyé ìbẹ̀láyé gbogbo ọjọ́ orí rẹ̀ kò lè tó gbà wà nítorí àbúrò mi ó yá ó yá fìtínà òkújú ìyẹn o èèyàn ọmọ ìyá mi mọ́dúnkàtọ̀ jẹ́ pẹ̀lú pé ìjà wa ti gbé ìyáàmù lè ẹni fẹ́kùn lè wá lọ́kàn padà wọ́n lè yí ọlọ́kàn padà o dẹ́ṣẹ̀ rẹ̀ sá ni o dẹ́ṣẹ̀ rẹ̀ sá ni o ṣọ́ra rẹ̀ o ìrújú ń bẹ tí wọ́n fi tọpọlọ rẹ̀ rú tí wọ́n dá ọba wọ́n dá ọṣù bá ṣùgbò ìdàmú òṣì bá ọlẹ́ kan náà tí wọ́n náà ṣùgbọ́n gbogbo ṣọ́nà sí ìfẹ́ kìkiri ìlú sọ because nǹkan kan wà ń pọ̀ ọ̀rọ̀ ìṣìlá pẹ̀lú tó bá fẹ́ gbà ìmẹ́lì láti gbà àwọn kiri kan bẹ tẹ bá ti gbé lọ lẹ́gùn pé ó fẹ́ make sense kò lọ pẹ̀lú sẹ́yìn kí ló lọ pẹ̀lú ìmẹ́ ìmẹ́ ìfẹ́ lọ́rọ̀ tí wọ́n náà

ìwọ tó bá lọ ń kojú gbogbo àbúrò lọ ń tọrọ àwọn oníṣẹ̀ṣe gbogbo àwọn tó ń sọ yẹn àwọn oníjọ tó wà tó bí ṣe kíní kan àtọ́bí ṣe kíní kan àláwù òmùṣà alápá méjì onẹ́sẹ̀lẹ́ ọ̀pọ̀ sí ìgbẹ́ nínú kàábà wọ́n wọ́n bá ti ṣe ti ẹ̀ ṣe ti pé oríṣiríṣi ìdàmú ẹ̀rọ náà ṣubú àfi tó lóun ṣe kọfẹ́rẹ́ṣì tó náà lọ́pọ̀ òun ògbà pé ìṣà ń padà bọ̀ wọn ṣùgbọ́n àwọn ti dá padà òun náà ní tó máa ń pẹ́lẹ̀ ní pé àtẹ́lẹ̀ tó ṣáà lè sọ fún padà bọ̀ wọ́n wá àṣírẹ̀ sí máa ń lọ náà lọ́wọ́ lọ ló bá pàdé rẹ́fẹ́rẹ́sì tán fúnlẹ̀ ló narí tí ẹ̀ lọ́nà sábó rẹ́fẹ́rẹ́sì yẹn tó wá pàdé lọ́rọ́ bá dí tẹ́lẹ̀ láàrin wọn àti rẹ́fẹ́rẹ́sì nígbọ̀rọ̀ ṣẹlẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní jọ́fà ìyẹn bá ní ìyẹn ń sọ mú pátá sí mọ́mú òtẹ́ ìtọ́jọ́ tó yóò sì lókè ọba ara àwọn bẹ́ẹ̀ bèèrè kan ìṣẹ́ nínú òkú àtàlàyé tàbí ìmúra wọn lọ fún àwọn ọba ní òkú ọ̀tọ́ torí bí òkú ti kú mọ́jú wo dáadáa ó ní àwọn ah, àlàyé tó kún ti kú bọ̀dá àlàyé sí ìlú àà orí tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ìwò kìí jẹ́ bẹ́ẹ̀ Muhammad torí pé Jésù sì wà ní alààyè torí kò tí kù bọ̀dá Muhammad ń kọ́ òjò kú oníbẹ̀lú múrẹ̀ ní o oníbẹ̀lú ń kàtí sọ́jí ni pé ìgbà tí ó fèsì tí ó mọ̀ náà tí bá ní lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ ọ̀rọ̀ pé jésù sí wà láyé àmàní láti yẹ̀wò ó ló máa lọ lé òun lọ ṣe ìsáàsì ìyàwó ìwọ tó ti wà sí tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún wà bẹ́wọ́ ọ̀nà àbáyọ onígbà tó máa dín lọ́sì ìgbọ́gbọ̀lọ́ pé jésù ò dẹ̀ padà wá lé ayé wọn ṣùgbọ́n dẹ̀ túnmọ̀ sí pé àwọn méjèèjì kíjọ ni wọ́n òkú ni wọ́n aṣọ òṣùpúra rẹ̀ ló narí ìtẹ̀ náà gọ́nà tó sí lẹ́nu fún àjẹ́sọ̀ ní olè ọ̀bọ̀rọ̀ wa náà tán bá pàwọn ṣúgbà àtàtà ọ̀tán ìyẹ́jòkó tán bá dà ẹ̀lọ tán dà ẹ̀fọ́ tán dà ẹ̀ kábàkábà ẹnu bí ẹ̀ níwà tí mo sọ pé sàrùsúnà bá wá pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì lónìí ìran tí ń bá ìsìláàmù bá kàǹkàn kìí ṣe díẹ̀ ogun tán wọ́n ń bá wa jáde wọ́n bá wa jagun ẹlọ fìbọn pa wọ́n mọ́bì tán wọ́n bá wa jáde mọ́ ẹlọ ni wọ́n ń bọ̀gbọ̀n bá wa war ìyẹn lógún tó ṣe wọ́n ń bá wa já intellectual war àwọn náà wá lọ kéwú wọ́n lọ kàwé àwọn àwọn kojúbọ̀ ní àlùkùnrà wọ́n wà mọ́mọ̀ máa wáyà ní wọ́n jẹ́sù láàbọ̀ wọ́n mọ́ wáyà ní gbòmí náà ó kàn pákọ̀ ní bóyá wọ́n náà kùnrà rẹ̀ kò tàbí sọ́rọ̀ ọlọ́ọ̀nà ní mọ̀ lórí gbára wọn báyìí tí mọ̀ sí ẹlú tó ọ̀ ẹni ìmọ̀ rẹ̀ tó gẹ́ngà mí gan ọ́ ní ìbọn meanwhile àwọn táwọn fẹ́ wọn kú wáyé alùpùránì ti jẹ́ táwọn mọ̀ tó ń bẹ́ mú àlùpùrù á ni àwọn tí wọ́n sì mọ̀ lọ wá gbọ́wọ̀ bẹ́ẹ̀ jáde àwọn ní àwọn tí náà ni wọ́n ní pé gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti أنت على الحق يا عبد الله أنت على الحق يا عبد الله في mẹ́rin ṣùgbọ́n láti rẹ̀. Àṣìkò ní ìgbà mílẹ̀ ìgbàgbọ́ lẹ́mẹ̀gbàgbọ́ tó ìjọ lọ. Ọ̀rọ̀ ṣùgbọ́n àti yìí tẹ́jú o. Tẹ́lú gbogbo agbótáwò yẹn ń pa Bùkárí ṣe gírí kẹ̀mọ́ Bùkárí ṣe àwọn ṣùgbọ́n àti táwọn ọ̀tá ti fẹ́ wọ́n fẹ́ nígbà tí yàn fẹ́ poison ni wọ́n wá fẹ́ sínú atẹ́gùn atẹ́gùn yẹn ló ló sápamọ́ ìtì wọn atẹ́gùn mo lọ́fẹ́ ní onítàkìtì ọkọ̀ mi yìí ọkọ̀ mi lè lárúbá ẹnu ní òfin gbogbo dọ́gbùn bá tún kalágbáwá láti òun ti ń ìlàgbà ìwọ ni wá pọ̀ oríṣìíwá sí wọn ṣẹwárí bí àwọn ní akẹ́dẹ́ ìyálàkẹ́dẹ́ ọ̀rọ̀kàn ogun jà lápúpọ̀ lábọ́dọ̀ yí ìyálàkẹ́dẹ́ ìwọ́ ọ̀rọ̀ yẹn ni pọ́fẹ́sà tọrọsáàkà tí nàìjíríà aláró àfihàn wà àwọn orú kan bẹ́ẹ̀ làwọn mọ̀ nínú àwọn sílábọ́ọ̀sì 76 láti sọ́yọ̀ lọ́pọ̀lọpọ̀ orí ẹ̀kọ́ wa lóòrùn àwọn nǹkan tí ó kó àyẹ bá ìṣìláàmù wa púpọ̀ mẹ́rẹ̀ ó ní láwọn orí ilẹ̀ láwọn náà padà àtàlàyé kan pé báwọn sọ pé like 90 percent yìí wọ́n láwọn withdraw statement ṣùgbọ́n wọ́n withdraw pé kìí ìgbẹ̀mọ́ gbogbo tọ́kítà tẹ́rí táwọn èèyàn sọ pa mọ̀háwíyà mọ̀háwíyà ló pọ́ ìsìn kéré kan àwọn àtọmọ rẹ̀ yẹ̀ sí ìdùwà gbogbo tán inú ìsìlámi sọ̀rọ̀ ìfún wọn tó ń kàrà àwọn ìwọ́n náà ṣìdá wà láyẹ́lẹ̀ àwọn orientalist àwọn ẹgbẹ́ àìtàn pàkúpa akẹ́sórí àwọn ìṣẹ́kọ́ ọlọ́dẹ̀gbọ́n ló kù tí ó láwọ́ àfáàní aláwọ̀ sí ẹnìkan ti pè ní láti láfíjà nínú láfíjì ẹgbẹ́ náà bá pẹ̀lú pè ní nígbà táwọn ọ̀rọ̀ màáwíyá ọ̀rọ̀ àbúrí láti nígbà táwọn òkú yẹn ń lọ yẹn ọ̀rọ̀ màáwíyá tó ń wá mọ̀ sí láǹfààní àti àtẹ́síwájú èdè ọ̀rọ̀ tó ń gbọ́ lórí ó ṣe déédé tó jẹ́ tó ń lọ́wọ́. Irú tí mò ń sọ pé àwọn ẹ̀fẹ́ ń sọ tí ò dá. Pẹ̀lú ẹ̀ náà náà tó ná ní ìjọ tàwọn àwọn òun fi ń kọ pọ́jẹ́ṣì. Ní gbogbo ẹ̀ ní tó ń tájọ tó ń tájọ tó ń fẹ́ sọ ní pọ́jẹ́ṣì tó fẹ́ àmọ́gá tó mọ̀ náà báyọ agbọ́dọ̀ màrùn dín ti wá yẹ bá lọ sí dọ́kítọ̀ bá lọ sọ síkì lọ́dọ̀ dọ́kítọ̀ kí dọ́kítọ̀ tó lè sọ gbogbo ìṣáàdì ìgbé yóò kọ́kọ́ yóò dá gbọ́ ní náà yóò àìsàn tí ń ṣe yìí sọ ìwá yìí ẹ̀wà kámù ṣẹ̀tún ṣe wá títí náà ṣùgbọ́n à gbà wá dà adùn adùn ẹyin adùn ara adùn abẹ́ adùn ayé ẹ̀sìn náà náà bá wa pèsè náà ti wá bá wa débi pé níbi tá a ti lo ayé dé lórí ọ̀rọ̀ afẹ́ ọ̀rọ̀ pẹ̀sọ́rọ̀ rẹ̀ àsìkò rẹ̀ níbi a ti lo dé lórí alámọ̀ọ́nà láàárín wa àtìgbọ́n iye ẹ̀sìn tí wá bà sí ti wà ní lóòótọ́ ọ̀rọ̀ àlẹ́bí sí ni ọ̀rẹ́ ipá sí ìgbìn ìyàmá olóòrọ̀ tàbí àdíṣẹ́ ní gùn báyìí láàrin àdíṣẹ́ olùlàpọ̀dì mọ́rọ̀ àlẹ́yà ṣẹ̀mẹ́rin ó láwọn àsìkò kan ti lọ tóun ti gbòmú ayé ó nígbà àwọn ìgbà o ohun òkè kí ẹ̀ tóun bá fẹ́ báyìí ṣe business pẹ̀lú àti bá any board ṣe business with any amount of money. wọ́n ni kí ló lé wọ́n ni tó ń tó bí jẹ́ jọ náà bí ò bá jẹ́ mùsùlùmí tó wọ́n bá ṣe yóò jẹ́ jù bí ó jẹ́ jù yóò jẹ́ jù christian ó ní jọ náà gbogbo ẹni náà tó ń bá kó kalẹ̀ káwá ní christian ní ìwọ̀n ìlú ó nítorí níjọ́ tó ṣe ìtọ́nà rẹ̀ bá ti sọ pé kó jàmbá nígbà tí ó bá ti kówó lọ́nà pásọ̀rọ̀ pásọ̀rọ̀ dàpàtì owó ó sì wà ní kò

zamani àwọn tábì ó ní ní zamani tá wà yìí bí n bá bá yẹ́ tó wọ́pọ̀ nísìnyí ó wà nínú báyìí bóyá àfá àtúrí láwà ní ẹ̀ lẹ́yìn gangan àti àfá àtúwọ́ ṣẹ́ṣẹ̀ àtàfá àtúwọ́ ìwá ń sa àwọn èèyàn tọ̀ tí òun tó yí pápá lè mọ́ sàyẹ̀ mẹ́ta mẹ́rin lásìkò tábì tó bá dásìkò ti wá ń kọ́ ọlọ́jọ́ rárá ìjọba mo ti rílẹ̀ kan gbà bẹ̀rẹ̀ súnmọ́ léyàn bá ti nínú ìgbà tó gbé lùkùtù ọkọ̀ wá balẹ̀ ọdún ẹ̀pùsẹ̀ tó bá wá pọ̀ ọmọ lọ́wọ́ wa lọ́wọ́ ìsànlá yọ̀dọ̀ ọmọ wa àmọ́ nìṣẹ́ kí gbogbo èèyàn ó kò débi ìgbòdo kó fẹ́ kọjá àgbáyà rẹ̀ tó bá dé nígbà ọkọ̀ bẹ̀rẹ̀ àbá múlẹ̀ sára bá ní nǹkan ti dàrú aṣíkòṣùgbọ́ àṣìláwà yìí ó dá ẹ̀kọ̀ wọ́n nàìjíríà wà yìí alùsùnà alùsùnà ẹ̀ẹ̀mọ́yẹ alùsùnà tó wà ní sálábí sálábí ẹ̀ẹ̀mọ́yẹ sálábí sálábí bàbá pọ́pù tẹ́wọ́n tó lọ́wọ́ sálábí náà kí ẹ̀dẹ́ ní gbogbo ẹ̀rẹ́ sára bíbí sí kò tó gbogbo ẹ̀rẹ́ ní alùsùnà ó jẹ́ gíní kò tó mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ẹ̀ bá ti jí alùsùnà ọkọ̀ wà lọ́pàá ẹni bí ọ̀tọ́ bá ti tó tọ́kọ́ in fact kódà kò sí ìdíkò sí ìmọ̀ta ní àfáà rẹ̀ alùkọ̀ òun lọ tó bá tọ́kọ́ rí irun nǹkan tó tó rí ṣòkòtò máṣàlá àmà ẹ̀dá ṣẹ́bẹ̀ẹ́ ẹni ká gbogbo ẹ̀mọ́ sọ pé kò ní bẹ̀rù owó ọlọ́run nígbà wà mẹ́rin wa àtẹ́wọ̀n sì dé títà kan èèyàn tó wá rí títà wá ń wọ́pọ̀ ó ti ṣòro sáré sọ pé ẹjá wá bọ́dà ìtọ́nà àwọn àdòtó àwọn èèyàn rẹ̀ yóò rùn lọ́wọ́ ọ̀rọ̀wọ́ ní ìkìlọ̀ ká ní lánàá ní títà bá ti lórí fọ́gbọ̀n kan wá ti parí ètí ẹ̀ṣẹ̀ tó ti pa ní gbígbé ó lo ẹ̀kọ́ máa ṣọ́gbọ́n àmọ́ lónìí láti ètò ẹ̀kọ́ wọ̀ ó gan-an ìdìfáṣọ̀ bá a ti rí yìí àti gbogbo onírùn ìgbà ní ọjà àti kílẹ̀ nínú lónìí ọmọ àni àtẹ́yìn dàmọ́ àwọn amẹ́nìkan wá pé wájúwá onínúwọ̀ ṣùgbọ́n irọ́ kẹrí bá ń bá a ṣe ń sọ pèsè náà ọ̀dọ̀ àwọn tó dáadáa sí wọ́n ibi tí bàjẹ́ ti dé là ń sọ pé ibi tí ò ti ẹ̀fún yẹ ká ti bá kí làá ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ alùsùn náà ìyàwó máa ń pẹ́ lọ́wọ́ wọn ni àwọn náà sì máa ń pẹ́ lé nínú ìyọ̀wọ́ ẹ̀mọ́ iṣẹ́ tààtà ṣe kúrò ní ẹ̀ṣìmọ́ yà bá tó náà ìgbẹ̀ lápọ́lù ilé ìfàláàkà ìṣẹ̀ṣíra àwọn agbọ́dù nínú tọ́láàkọ́lọ̀kọ́lọ̀kọ́lọ̀kọ́ Títà ní bá wá pè ní báyìí, wá gbọ́dà ní ìlànà wọ́kọ̀ọ́ àbó wá ní ẹ̀rọ mo ti máa rí tẹ́lẹ̀ ọ̀sẹ̀ tí mo fi mẹ́ta ọ̀sẹ̀ tí ìwà ṣẹlẹ̀ mo wá rí máa rí ẹ̀sìn mo tún wá tẹ̀lé náà yìí tún wá ṣẹlẹ̀ ṣe mo tún wá rí máa rí ibẹ̀ ẹ̀rọ tó ṣẹ̀dí wá wò yìí àwọn náà tiẹ̀ wá wálé mọ́ ẹ̀sìn wọn ti mẹ́ta ọ̀rọ̀ yìí reality tí ò ṣe é ọwọ́ bò ní ò ṣe é ọwọ́ bò ìfẹ́nà àwọn àlùfáà nígbà tán ń disclose àwọn fìtínà àsìkò yìí wọ́n níbi tí fìtínà yẹn ti wá wọ́ sí i pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú mix ti, àfáà fi mọ ìyẹnjú fìtínà tó ti máa ń pa náà rẹ̀ wọ́n ní kí wọ́n ní ẹmọ́ spread yẹ ẹjẹ́ kí fìtínà òkú síbi tí wọ́n ní bọ̀ nínú fìtínà àsìkò yìí ni pé immediate tí fìtínà bá bẹ̀rẹ̀ báyìí tẹ́ tó rí ìṣẹ́jú mẹ́wàá kárí ayé wọ́n ti pọ́ ẹwà mọ̀ ṣẹ́ṣẹ́ ẹbá dìdíjẹ́ ẹbá ẹ̀ẹ́kà ń sàrà inú ẹ̀ẹ́kà tó kàn bó mi rí pé a ẹwùkú ẹmẹ́dàrà ilá ìlọ ìṣẹ̀lẹ̀ kan tẹ̀lẹ̀ tí wọ́n láìpẹ́ ìpàdé ilé ìṣẹ̀lẹ̀ ọmọ ìyá wa mọ̀ ṣiṣẹ́ kan sáré ní àríwá ilé tí wọ́n lọ́mọṣà máa tó lọ́mọkúlà bó kan wà á fẹ́ wà á bọ̀ hàn lọ́wọ́ ákìrí lọ́wọ́ wà á ṣe ẹ̀kọ́ ونلقي ذنوب الخطايا المال البركه بين قصاب الابر المدرس اللهم اغفر لنا وكفر بداره واهل بذنب الاهل ولا تبتلنا مع قبل ارحم الراحمين bí accident lè ṣe wá ṣe àwọn èèyàn bá tán lẹ́lẹ́ wọ́n yà lójú rẹ̀ pẹ̀lú bí o ṣe ń ṣe gbogbo àdínú jẹ́ kò ní lọ́rùn ìdúró ọmọ ìyá bá fi kó ṣe wọn náà wọ́n tún fi lọ́rọ̀ tiẹ̀ náà ní ọ̀rọ̀ ah ìyìn wá mẹ́rin yẹn kò sáré mẹ́rin yẹn ah ilé ìṣẹ̀lẹ̀ yìí bàbá ló jẹ́ kọjá ẹgbẹ́ kámọ̀rọ̀ ibi ẹgbẹ́ bá ti ti ẹ̀ àpàdá ohun wà rúbẹ̀ ọ̀pàá ó sì kí ìjọba ọlọ́wọ́ sàbánà lọ ibi fìtínà nínú fìtínà yìí wípé ó ti dé lẹ́gbù pé ẹja tọwọ́ fún kàjẹ panẹ́ ó ti ṣòro tọwọ́ fún ń bẹ̀rẹ̀ láti fún kàjẹ àti kí ló bàbá lọ Èsì tó lọ fítínà tún ṣàwá sí ẹ̀nà ọdún ìkan, òní fítínà tún lè ṣáà. Fítínà tún lè ṣáà fìtínà ló bèèrè lásìkò ìdá gbogbo ẹ̀yà bá àwọn ọmọ ìṣọ́ ọ̀dẹ̀ sọ́tà lókú wá ó fìtínà obìnrin ó jẹ́yàwó lé ní òjẹ́yàwó lé ó dáwọn ọlọ́mọ gbé a ti ń bá àwọn òwe kan lẹ́sìn tí ó dùn mọ́ wa mú ẹni ó bẹ̀rẹ̀ láàbá tún náà kò máa ká òfin mọ́ mọ́ṣáláṣí ìyàwó yàwó ọ̀rọ̀ ilẹ̀ fìtínà jìnà ó ṣe kí ní jama ó balẹ̀ kan bóò láti wá kọ́ pé torí àsìkò àwọn ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ àkọ́kọ́ ọ̀nà àbáyọ àkọ́kọ́ wọ́n wọ́n akùbẹ̀rẹ̀ ìgbàsáàjì àwọn mẹ́fúrọ̀dù akùbẹ̀rẹ̀ al-i'tisam bil-Qur'an ṣẹ́yí àti bìtínà ṣubuhat àti bìtínà shahawat èyí àti ẹjá lọ tìmá al-Qur'an sí sí sí ẹjá sọ al-Qur'an di bàrípà ṣùwà ẹjá sọ al-Qur'an di ìta àbátì ní connection pẹ̀lú ẹ̀ lójúmọ́ àgbádùn àwọn ẹni rí àná ẹni bá mẹ́rin tó ka sírọ̀ wọn tó kọlúbọ ìgbésí ayé àwọn ẹni tánàbí sọ pé jó ìgbàta àtìyàtò ha fi àwọ̀wànìyà ẹ̀rí pé nínú tí wọ́n so mọ́jú òní àtìyà káwà lọ sọ́dì báwo làwọn ẹni rí àná ṣe so mọ́kùn àn káwà mẹ́wàá so mọ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ nínú ọ̀nà tí wọ́n gbà fi so mọ́kùn àní ni pé wọ́n so àyẹ̀kọ̀ àní di tí àwọn ìbá tí àbójúmọ́ àwọn ìgbádùn àgbẹ̀ ẹ̀rọ báwọn sàájá àjẹ́bì ti rí ni wọ́n pín bì kan bọ̀bọ́n ṣe pín tó wọ́n ti wá nílé àwọn míì bẹnu wọn wọ́n mọ́ ń parúkọ̀ áàmì látò láti dópin for every three three days ẹlòmíì kiri mẹ́ta fún à ẹlòmíì ń parúkọ̀ áàmì every five five days àwọn mímọ̀ sọ̀hábá ń mọ́ ń parúkọ̀ áàmì kú ìjùmọ̀ nígbẹ́ láti bá ní ojú pé kí ní ìtumọ̀ ìtumọ̀ ẹ̀rí pé ẹ̀rí pé gbé ọ̀sẹ̀ ìrànlẹ́gbà àrí àwọn nínú ọ̀sọ̀ àbá complete Quran tí wọ́n wọ́n pè pè pè 50-50 pages na wọ́n ká àbí 60-60 pages na wọ́n ká ní gbogbo every 10 days ẹlò nínú wọn every 12 days ẹlò nínú every 2-2 weeks ẹlò nínú wọn every 20-20 days ẹlòmí wọn ẹbí tẹ́tí tẹ́tí dé ṣíṣù kan wọn kà lójú wọn àwọn ní báwọn sàábé ṣe wá ní wọ́n lẹ wọ́n lẹ tó kò sẹ́ni fífọ́ tí dé sí máa ń kọjá lé lórí yóò lè pariwo àrùn How many days, Jama? Forty days. Ṣé a tẹ́ ṣàrà wò láàrin ilé ṣe? Ta ní ń parí Kùránì kan lóṣù kan ló wà ìkọ̀lọ́wọ́? Ẹ̀rẹ́bà rí àtọwọ́ ṣe ẹ̀yà tí má bèèrè jùlọ ẹ̀lọ́ká máa tóra aláṣẹ tẹ́lẹ̀ àtúnṣí ọ̀nà àbájọ́ business lè káàkiri and kíkà ó sì ṣe é ṣe agbogbo ní ohun lẹ́yìn bá lè yọ tẹ́sí ní péré kalẹ̀ ní every day mo fẹ́ ní 30 minutes tí mo bẹ́ẹ̀ ní session pẹ̀lú kòrán pẹ̀lú ògbọ́nà inú ẹni bẹ́ẹ̀ yóò máa parí obìnrin kòrán nìkan lóṣù 30 minutes ẹwàjọ sáà ní 30 minutes yẹn a mọ̀ ní 24 hours in a day ṣe 30 minutes wá pọ̀ jùká ní jọ ọ̀rọ̀ alẹ́ parí kòrán meanwhile àwa táà wá parí lóṣù wá gbogbo ṣe gbogbo ìjáde ní gbogbo yìí ẹni ṣe pé kó tó gbogbo rẹ̀ kó mọ́ tó wákàtí mẹ́ta kò lọ́wọ́ kò sí Máṣàlá, àníwà lẹ́nu iṣẹ́ ni. Àẹ́lú àníjẹ́ ẹ̀mí, àtẹ́ ìsìn lẹ́nu iṣẹ́ ẹ̀mọ́ pọ́yàn ní ìlọ́wọ́ ẹ̀mọ́ àdìgbẹ́ta lọ́wọ́. Tẹ́lú ìjọba. Almost gbogbo àtọ́bá bí wá ní ṣe pé kí la kọ́kọ́ mọ́ ń jírí tàbá jí láàárọ̀. Kí ni jọmọ́? kí ló ṣúwà yí ma ń rí dẹ́yìn ká tó sùn kí ló lè tí ò jẹ́ pọ̀pá wáyé tí ò jẹ́ pọ̀pá ẹlòmí sí máa bí sí pé a bá bèèrè pẹ́sàn pé níjò lẹ́lòmí sí parí orí alùpùrá nígbẹ̀yìn Ramadan tó lọ Ramadan tó lọ náà ẹyọ kan náà ní kàràmàdé níta ọ Ramadan tó mìí ní tó ń bọ̀ ìkíni palẹ̀mọ́ rẹ̀ kò tí ẹ̀rí kùránì ò mú ó sì láṣọ dún hmm, bóyá múra rẹ̀ àtàwọn ọmọ tó tán náà àtìláńtì dáadáa alẹ́ ìṣọ́rù mi kò à mọ́sùlọ́dún àbíyìn mílọ̀ kìtà ẹjá sí ìfọ̀ ánì àwọn ilẹ̀ tó ní á rẹ̀ ìṣíwá sọ yóò wù èmì lọ́bọ̀ tí ìbáka ẹwà alhamdulillah inú mọ́sálásí kí ó lọ́mí ẹwà bẹ̀rẹ̀ pẹ̀lú ògbọ́n àwọn akọ́ṣẹ́mọṣẹ́ sì ní mẹ́lì tẹ bá bẹ̀rẹ̀ lè tí ó ká tó rúfù mẹ́fà oṣù mẹ́ta ẹgbẹ̀ kùránì ká ìbájẹ́ bá lè ní sẹ́ṣọ̀n kan pẹ̀lú àwọn ọ̀kan náà wà nípa tí ó kan ẹgbẹ̀ kùránì ká ẹnìwá yóò kọ́mọ ṣe tàgà tàgà tàgà tàgà tó padà wá dẹ́rọ wáyá ẹ̀dàkùnrin já padà ṣe ṣiṣọ́ kí níjọ̀ fún wa ṣe ara wọn ọ̀tá tí wọ́n dá ṣùgbọ́n àti àwọn fitness ṣùgbọ́n àti yẹn lẹ́ àwọn tá wọ́n bá wa intellectual war wọ́n ti ní conference kan láàrin ara wọn jọka àwa ní afẹ́ attack Islam ọ̀nà wo la lè gbà gbogbo wọn wá ń sọ̀rọ̀ ẹnìkan wá ní ẹmọ́jà àtàrà wa nǹkan méjì kan bẹ táa bá lè gbà tó wà fún ìṣòro sí Islam lórí ẹmọ́jà ìsàní méjì sí ìrò tó bá gbà lọ́wọ́ ẹgbà Kàábà lọ́wọ́ ẹjọ́ tí ò bá sí káàbà mọ́ táàmọ́ lọ múra sáà tí ń pàdé mọ́ táàmọ́ lọ hajji tí ń pàdé mọ́ àbá kí ẹ̀rọ kó ṣẹlẹ̀ kẹfì ń lọ wọ́n bá ti wá gba Kùránì lọ́wọ́ wa ní gbọ́nà bí kí ìwé rẹ̀ yọ gàgá gbogbo àwọn tó wà

kẹ́lẹ̀ pé àwọn ọ̀tá mẹ̀ pé lókun ìgbà tí kò á ní ìgbà bẹ lọ́wọ́ wa ìjẹ́kò fi sí wá yáàkù ẹ̀yìn bàbá wa tẹ́ ìbámu ẹgbẹ́ àti ìyá wa ẹ̀dá kò wọ́n bẹ̀rẹ̀ báyìí wọ́n àpíì nínú àwọn ọmọ yín tọmọ méje lẹ́bí ẹ̀dá kò ẹ̀bùn ìsìláàmù ní mẹ́fà ni àwọn mẹ́fà ẹ̀jẹ̀ kan gbàgbọ́n àrùn kan gbàgbọ́n ẹ̀mẹ̀ tí ẹ ẹ̀bùn ìsìláàmù mẹ́rin bẹ́ẹ̀ bá wà lè ṣe lẹ́ nínú ilé yín ìdílé pọ̀ kan ẹjẹ́ ká mọ̀ ní àpá ẹjẹ́ àbá tí mọ̀ lẹ́ràn ìgbàgbà tí ó yóò kọ́ kùnránì yóò mọ̀ yóò kọ́ hadisi yóò mọ̀ yóò kọ́ fíkì yóò mọ̀ yóò kọ́ lábáwá yóò mọ̀ ẹ̀sìn yóò wá ilé ti fún tẹ̀lọ̀ kó tó wá kàrí kọ́mọ̀ ṣe ó nìkan láìkàrí ohun tó jẹ́ sí ìjọmọ́ ó gbà ní fi ní ọ̀rọ̀ ń lọ yìí àti bùkátà ìmọ̀nìkan ló lè ṣe o kókónù sọmú ní gbogbo sí ibi látàrọ ìmọ̀nìkan wà á sùn tó sún níbi jẹ́lé ìlòlò gbogbo tàbá sí ń pè ní ìmọ̀ ìpìlẹ̀ gbogbo ẹ̀ àdìkùnkánì ìjàlùgbàjúmọ̀ tilawatan kama rumusi kamaka ana al-layl da'a lọ́sùn lóòrùn nídàájí ìyálẹ̀ta ṣẹ́ rí èyí tí gbogbo wá sọ fóònù dà ẹjẹ́ta sọpọ̀ táàmì ìbẹ̀ fóònù àì níta àtọ́dá ẹjá lọ sọ ẹjẹ́ bá láti fún ọ̀nà àbáyọ̀ kejì ṣúnà àtẹ́gbà Muhammad ṣúnà àtẹ́gbà Muhammad ẹmẹ́ta àgbẹ̀ àgbẹ̀ ìṣẹ̀lẹ̀ àdàmìṣẹ̀lẹ̀ àgbẹ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo tọ́bálà lẹ́bì tí mú wá ẹjá ló rẹ̀. ní tọ́bálà lẹ́bì tó sọ ẹjá ló rí ọ̀rọ̀ àlẹ́bì sámọ́ tó ṣe àlẹ́bì jẹun bá kan tọ́bá lè mọ̀ sílẹ̀ ó ń wọṣọ bá kan tọ́bá lè mọ̀ sílẹ̀ mẹ́kù ọ̀pọ̀ owó àlẹ́bì lè rọ́ tó bá ṣe rí àlẹ́bì tó òbí ẹlòmí ìmọ̀ òtítà ìkẹta torí àṣòkò àṣòkò àwọn ẹni tágbọ́ iwájú ojú ọra wọn má kó wò ládùúgbò òbí táwọn ẹni rí wà kó wá kó lọ nìkan tí wọ́n nìkan ń dá gbé tó bá fi lọ ń dá gbé wọ́n pa ó lọ láàrin wa ó sì dàgbà kódà kíyàn ló ní mímọ̀ lòó tó ní mímọ̀ bá já kúrò láàrin ibi táwọn tí wọ́n jọ ń lo ìmọ̀ tí wọ́n jọ ń ṣe ẹ̀sìn tí wọ́n jọ ń lo àgbóyìnkan náà tó bá kúrò láàrin wọn tó lọ bí kan yóò rò fóun ní champion níbẹ̀ tọ́wọ́ àwọn onílù tó bá dé wà láyọ̀ sí dàkà ẹ̀yìnbẹ̀yẹ sí ṣe súnmọ̀ nígbàtà ń rẹ̀gbòrò ìgbó jẹ́ gbogbo sára wọ́n gómìnà tí máa wọ́n lòdì òkú ọdọ́ gbogbo kò wọlé ní fún àgbàríkà gbogbo ẹ̀ tí ó dé láàrẹ ń lé tọ́ ọlọ́run màá dáa tó rí nínú akúnlẹ̀ kan sí látàdájú ẹ̀yìnlá ìlà ìlà wọ́n kú òbí táwọn ọmọ ìyáwà wọ́n pa ọmọ ìyá lẹ́ alùpùrá ti sọ fún ọ wà lúrú agbára ńlá ní káàbẹ̀ẹ̀tẹ̀ láwọn sáàjọ lágbòyí kan náà ẹ mọ́ tó ti bá ní pé ẹ̀lìmọ́rù kọ̀wé yóò ń bí ìfúwà ọmọ ènìyàn mọ́ shrunk tó bá ti wà pẹ̀láwọn ènìyàn rẹ̀ tẹ́lẹ̀ bá ti wà níwà ilé tẹ́lẹ̀ kan bá dé tó bá lóun ọ̀tá òun fẹ́ ṣe kíní kan fẹ́lẹ̀ kan láàrin wà bá ṣẹ́jọ́ wà yìí òun gò lè ṣe ìwọ́n táwọn pé ah, Mọ̀tún wájẹ́ nìkan ló kàn dáwà ní mọ́sálásí yìí. Yóò wọlé yóò ṣọpẹ́ṣẹ̀ yóò parí ẹ̀ yóò jáde padà pẹ̀lú rọrùn. Yóò lọ láyà àtàlájì àlóò nínú. Ìsáré gidi fún pé a ní CCTV kámẹ́rà ló yà ní ìdílé kan ló yà ní. Àmọ́ yóò ṣẹ̀ṣà burú yóò ti yóò ti lọ náà. A lè máa wá ọdún márùn-ún kámẹ́rà yìí. Ẹ dákun mẹ́ta fi ra wá lẹ́ẹ̀ sí ìgbọ́nà. Tàbá ní àwọ̀ láàrin wa, ìjà kan ṣẹlẹ̀ láàrin wa, ti ra mọ́jọ tí lẹ́gbù ọ̀wá mọ́sánásí ọ̀wá sí hálpọ̀bọ́ ọ̀sọ̀nù ọ̀sẹ̀ ìsànmí o mọ́sí ìtàṣọ́jẹ́ pẹ̀lú pé ìmọ́lẹ̀ kan bẹ̀lá rẹ̀ ò sí tí jẹ́bẹ̀ o in tí mọ́lì mọ́ bí ń dúó ní káàmọ̀ fẹ́kà láwọn tààzọ ní o tí mọ́lì ò ṣe dálò àbá ẹ̀gbọ́ tí mo wí ìmọ́lì ò ṣe dálò tó bá dá ní tó fẹ́ mọ́ dálò wọ́n fà ọyọkú láàrin àwọn àmì ṣe dánù àníkó mọ́ pẹ́pẹ̀ láwọn tẹ́ ìlú ṣe àpóyè kan bákaná nínú àwọn agbáṣọ́júmọ́ lẹ́fíta ó ní ká mọ́ ìtìnà tí gbogbo àwọn ẹni bú àti àwọn ọlọ́rọ̀ bú ìbá ti dáyé lóde láti ní pé àwọn ọ̀sẹ́ tí ń bẹ lórí táyé ti yẹn ṣubú àlàwọn gbé káàkiri ìgbà ìsìlá ṣubú àlàwọn gbé káàkiri ìgbà ìsìlá jìnà sí wọn jìnà sí pláfọ́ọ̀mù wọn blọ́ọ̀kù péjì wọn gbogbo ma lọ́lọ́ ìbẹ́ni tí ó tó nǹkan ìmọ̀ tí ó tó nǹkan wà ní àwọn oníṣẹ́ṣẹ́ yẹn kò tí bá lè sọ ara dìbẹ́ Islam àà ah! tó bá kó ìdí dílé wọ̀n láì wáṣá wọ́n má kàn fara àtàlà ìfẹ́ yìí ó sáré ìwọ́n lábẹ́gbà Muhammad sallallahu alaihi wọ́n nígbà tí ẹbá rí mẹ́jì sí ọ̀rọ̀ ìtòkùtò náà sì tòrò yí tó gbájọ pé ìtòkùtò náà ọ̀rọ̀ ẹ̀dà lọ́nà wọ́n ní ìbọn ní Abdullahi dájú ìyàmẹ́rin sọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ ok ọ̀nà àwọn agbọ́ pé táàmì tó máa rí ẹnìkan náà nù wọ́n kú náà abbas láìrí ẹ̀ náà máa rí ijó òkè but wọ́n ní pé àrẹ́mìsọ̀lá àṣọ́lá gbàtọ́ máa bí lóṣù àbúláì jẹ́ kú ní báyìí ìwòsàn àwọn wá wo ìwòsàn àwọn wá rí pé lóbi kí ẹ̀ ṣe lọ kò lọ báyìí tó bá jẹ́ àbúláì ti kú táàmì ẹ̀ ike ìgbà táwọn di bí ẹ̀yọ́ tó mẹ́fà mẹ́jọ sí báyìí pé tó ta ló kú yá àdọ́bí ọ̀rọ̀ tí ò jọra wọn wọ́n lẹ̀ kún jọ wọ́n gbé síwájú rẹ̀ ó ní ẹ̀tọ́fíìkì yẹn kọ́ lábáwá ṣùgbọ́n àti nìyẹn bí wọ́n ṣe mọ́ wá gbé wá nìyẹn ṣùgbọ́n tó wà wulẹ̀ sí gbọ́ títí ẹ̀ yóò ti gbọ́ kò níbẹ̀ náà ó ní tó bá tún ṣí ẹ̀ ìtàjẹ́ mọ́fà wọn ṣí ẹ̀ blọ́ọ̀kù àwọn péjì rẹ̀ bákan ẹlẹ́sà àwọn mọ́tàmọ́mẹ́ṣọ́ nínú àgbọ́sọ̀ ọdún ìtìta ó lọ sáwọn lápá sí ìṣílẹ̀ rẹ̀ lóòótọ́ adéṣèlú tí náà ti dé alébù tó ti dé lónìí kò ṣe é dọwọ́ bò fáì kò wá sí dọwọ́ bò mẹ́rin ìwọ mọ́ tún wà nú èyí tí ó bá wọn ṣí ẹ̀ ó tẹ́mọ̀ wọ́ ẹ̀mọ̀ ń wọ́n wá ṣe aburú kan wọ́n wá ṣe aburú kan pa islam wọ́n wá jùsọ ní internet ẹlùmí máa ṣí ẹ̀ àwọn aṣípè dì wọ́n mẹ́ àkùnrin dá fáwọn tó ṣe ìkọfà ìdípa islam òun máa rò pé òun takù wọn ó mọ̀ pé information yẹn àwọn fẹ́ kó spread náà tó ẹgbẹ́ tó ṣẹ́ yẹn àwọn olùjẹun èpè inú wọ́n dùn bóò ṣe pè bọ́ àwọn kù sí pé títí wọn náà sí ẹ̀rẹ̀ information ẹ̀ ti fi reach more people wọ́n bá wọn sí ẹ̀rẹ̀ mọ́ kódà tó bẹ́ ṣe pèlé wọn máa fi èpè yẹn comment tó mọ́ ní tó bá ti comment lẹ́ni under post àwọn friends yẹn facebook máa alert wọn pé your friend lágbájá ọmọ lágbájá ó comment lórí post ìgbẹ́jú wọn náà fẹ́ wò ó ah, wọ́n dákọ̀ pé àti àlájì bí post náà fi lọ comment pé ó ń lọ báyìí ó náà fi rẹ̀ don't comment, don't like, don't, don't share anything. Ìbáṣẹ́wọ̀n pé angry face tó wà. Wọ́n ti gbé angry face lé. Wọ́n tó bá ti gbé angry face lé, á tó wà láti àwọn ọ̀rẹ́ pé ó ti láti sí ojú. Tó ní pé ẹni bá ìṣẹ́ ọ̀sẹ̀ kí wọ́n níná, ṣú ẹ̀ tó pé. Ìwọ mọ́síṣẹ́ sábà what tẹ́lómi àti kódà tó lọ ojú pé Jùwárí ní ìgbàbáyẹ̀ click lórí ẹ̀ sọ pé òun fẹ́ máa rí post ẹni yẹn mọ́ pèyẹ pé tó wáyé kó náwó lórí kí ní ẹ̀ òtúlẹ̀ ní ìlànà wẹ̀ ṣùgbọ́n ọkọ̀ tẹ blọ́ọ̀kì náà tàbí kó ní kó wáyé tẹ̀kù bẹ́ẹ̀ ni ọ̀nà tàbí fi bọ́ọ̀lẹ̀ òfin tí náà yípo ọlọ́mọdé àríbí sí náà sí sàkọ́à àrẹ́bí sọ fún wa pé fún mọ́tẹ̀lí òfin tánú ìrọ́pùkẹ́ kò bàá tó rà اللهم نجنا مع الناجين ولا تهلكنا مع الهالكين اللهم نجنا مع الناجين ولا تهلكنا مع الهالكين ولا وتعالى واو اللهم احفظنا واحفظنا من جميع الفتن ما ظهر منها وما بدر وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك شيء يندم فيك وشيء مندم